فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اعلموا أن الأعمال تنقسم إلى أعمال جوارح وأعمال قلوب وأعمال القلوب أعلى مرتبة عند الله تعالى وما شرعت أعمال الجوارح إلا من أجل أعمال القلوب فأعمال القلوب يتفاوت الناس في منزلتهم عند الله تعالى فيها لذا وجب على العبد أن يعتني بها وأن يسابق فيها فكثير من الناس يعتني بأعمال الجوارح ويغسل أعمال القلوب معاشر المؤمنين إن من أجل أعمال القلوب التي ينبغي للمؤمن أن يعتني بها عمل اليقين وهو عمل قلبي يحتاج عناية وتفقدا فيه أو قليل ترتفع الدرجات وتكثر المعطيات ويسبق المرء من حوله من الناس واليقين شعبة عظيمة من شعب الإيمان وصفة من صفات أهل التقوى والإحسان قال تعالى الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون قال العلامة السعيد رحمه الله تعالى أن اليقين هو العلم التام الذي ليس فيه أدنى شك الموجب للعمل هو العلم التام الذي ليس فيه أدنى شك الموجب للعمل هذا فقه ورحمه أبقى صلى الله تعالى وسلم ọlọ́run ọba ọba àwọn ẹ̀yìn àkọ́kọ́ ọba àwọn tí wọn ti lọ ọba àwọn tí wọn bẹ lórí ilé ayé ọba àwọn tí wọn tó ń tí ò ní bà wá àwọn adélé ayé agbọ́rọ̀ àwọn kan tí wọ́n lórí ayé yìí àkókò kan wọn àdáni wọn adúpẹ́fún ọlọ́run ọba àwọn kan bá wọn àwọn kan náà bẹ tí wọ́n ń bọ̀ wọ́n gbọ́ káwa náà lórí ilé ayé yìí wọ́n gbọ́

lórí jẹ́ ọjọ́ yìí pé àwa mùsùlùmí abẹ́káàtà ní gbogbo ọ̀dà sípa ẹ̀rọ lọ́wọ́ abùkáàtà ní gbogbo ọ̀dà ká mọ àwọn nǹkan wo ló yẹ ká mójútó à ń ṣiṣẹ́ láyé lóòótọ́ kò sẹ́nìkan ti ń bẹ láyé tí òun ṣiṣẹ́ èèyàn méjì náà ni wàá máa ṣiṣẹ́ ẹni tí ó ṣiṣẹ́ tí ó jèrè àlẹ́ tí ó ṣiṣẹ́ tó kù ọlọ́run bọ̀ bá tó láàrin ó ní lọ́jọ́ àlùfẹ́ wujuhun yawma idhin khashi'a àwọn ọdún kan yẹfẹ ló ń bò wọn jáde lọ́jọ́ àlùkò àmì àmì ìlàtún náà ṣùgbọ́n ṣùgbọ́n nígbà tí wọ́n ń bẹ láyé wọ́n ń dà àmì náà wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ ìyàtẹ̀jà lọ lọ́pọ̀ ìjàtì lọ yẹn lọ. àwọn náà tí wọ́n wà láyé báyà ń ṣiṣẹ́ kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí àjàbọ̀ ẹni táwọn ti jábọ̀ fún ṣáájú láyé mọ́ àti eléyìí ayé náà ń ṣẹlẹ̀ à ń sẹ̀mí gbogbo ń dáa ṣe ń bẹ̀ kọ́ pamọ́ fún. wọ́n jẹ́ kẹta tó pamọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ rí sùn ọlọ́run ẹgbẹ́ ọlọ́mọ tó gbogbo ṣẹ́ta tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn máa ń ṣe láyé méjì àwọn iṣẹ́ kan bẹ̀ sí àfọkànṣe ni. eré ìdọ́pọ̀lọpọ̀ wa rùn iṣẹ́ oníṣẹ́ta bá fara ṣe. kódà ẹlòmíràn mọ̀ wípé òun fi ọkàn òun ṣiṣẹ́ kọ́mà òun dáwọn wípé tí ló wà ń bẹ́ẹ̀ iṣẹ́ tọkàn bá ti fi jáde òun ní lápá lórí iṣẹ́ tara méjèèjì dọ́dọ́ wà papọ̀ ni èyí tí bá ń bẹ nínú ọkàn ní hàn lára ọlọ́wọ́n ní sẹ́mi àtúnyẹ́ sọ tẹ̀lé àárín ìṣẹ́ ìwájà ọlọ́mọ yìí pé àwọn aṣẹ́ tá a máa fọkàn ṣe yìí àwọn gan lọ́gà jù lọ́dọ̀ ọlọ́kọ̀ọ́ ọba tó láàrin ká ó dà iṣẹ́ àfarasí tí ọba ṣiṣẹ́ àfọkànṣe kò ní sí ní sí ní ìta àfarasí ẹjẹ́ àmọ́ àwọn olùkọ́ àmì tó tóbi jù láyé lóde òní fún mùsùlùmí tá a fi dá mùsùlùmí mà òun ni ó fi ní gbogbo ibi tá a máa wà lórí ilẹ̀ àmì tó tóbi jù fún mùsùlùmí kọ́dà bí àná kájí tọ́ba lọ ọgbọ́n ọgbọ́n ìdílé àti òní dé haram kí o kò tó bẹ́ẹ̀ tí ọba dé haram kí o kí ni wàá sọ fún ọ lọ sí ń kọ́dà láyọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ tí wọ́n rí ẹnì kan bá mi bá ní kírun ó lè mùsùlùmí ní kọ́dà máa kírun kò bá lọ́sàn yìí ìbá àlẹ́rin rí mùsùlùmí mi nítorí mùsùlùmí ni a máa kírun. ìrún Islam tó tóbi jù láyé lóde òní láàmì tá a fi ń dá mùsùlùmí mọ́ yìí pé tá ń sọ yìí bẹ́yàn bá kí wọ́n lọ́wọ́ ìjọ òsì kódà kéèké ìrún yẹn ni a máa fi já mùsùlùmí ọkọ̀ ní kankan tí èèyàn di ọ̀mọ́ tí ọkọ̀kọ́ wà nínú ọkàn yẹn kó tó di pọ́rọ̀ èèyàn wà á kàn séjì sí séjì alákọ̀ọ́kọ́ oníkéèyàn nígbàgbọ́ ìjọ kan tó sọ ọlọ́mọ bọ̀ lọ́wọ́ tó méjì

tí ládàá wà tó bá jura wọn lọ lọ́dọ̀ ọlọ́wọ́n bá dáàbí lọ́jọ́ ní irú iṣẹ́ kan náà kò sí ẹ̀mẹ́jì ń bẹ̀rẹ̀ pé jimá lájọjọ wáyé ládàá wò ní lọ́gbà ẹ̀rọ jimá láfẹ́ jọjọ kí ládàá wọ̀ ní lọ́gbà á ṣọjọ kí bàbá náà kò sí ní tí ó fi jura wọn lọ ní bẹ́ẹ̀nu ọkàn ẹlẹ́mí ọ̀lọ́ jimá yóò sì kírun kò sí ní ládàá kankan ẹlẹ́mí ọ̀lọ́ ọlọ́run ló fún ládàá rẹ̀ ló pè é ẹlẹ́mí ọlọ́run bó fún níwọ̀n bá bó bá ti lẹ́tọ̀ọ́ sí kí ni ọfà àwọn tẹfáàmùsù bí tẹfáàmùsù máa fi kù ebi ń bẹ nínú ọkàn ní oní òdìbò jura wọn lọ oní òdìbò jura wọn lọ àwọn tí wọn ń dàjọ fún ànábì Muhammad tí wọn dà ànábì sallallahu alaihi wa sallam ló ń darí ẹ wọn pọ̀ wọn pọ̀ wọn pọ̀ tí wọn dà ànábì sallallahu alaihi wa sallam ló ń darí ẹ àwọn tí wọn náà ti ń kírun lẹ́yìn gbogbo wọn náà ní bá lọ sójú ogun gbogbo wọn náà ní bá dààmú ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ gbogbo wọn ọ̀dàbí àbúbákiri ọjọ́ àbábọ̀ àjò kí ló ń fà á àwọn onímọ̀ ní àbúbákiri dáyàtọ̀ fáwọn sàábé tó kù bìṣẹ́yìn in wákọ̀rọ̀ fi kọlùbì bìṣẹ́yìn in wákọ̀rọ̀ fi kọlùbì torí pé nǹkan kan bẹ tọ́lọ̀ wọn bá fi sí lẹ́ẹ̀mí tẹ́lẹ̀ rẹ ti tutù gbọ́dọ́gbọ́dọ́ sí tọ́lọ̀ títà lẹ́bàá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yẹ́ rúṣọ náà tá àjọ bẹ́ẹ̀ bì pé nínú nǹkan pàtàkì nínú sí ọ kéèké ń sọnù lọ́dọ̀ mùsùlùmí lẹ́yìn tí ń kọ́ ààyè àbúrò mùsùlùmí ẹni tí láwọn náà sọ̀rọ̀ ń ìjọba àti yìí. ṣùgbọ́n kó bá wa nípa ẹ̀sìn náà òun náà pé ti lọ́dọ̀ wa kò sámọ̀dájú àmọ̀dájú nípa ẹ̀sìn ìsìláàmù sí àtàkùn ẹ̀sìn àìwá sáàmù ìdájú ìwé tí bá pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tọ́lọ́mọ̀ bọ́ bá tọ́lá rẹ̀ ga bá fẹ́ gbé ìgbà ó fẹ́ ga o tó wá má ti fi ti

tí èyí ìṣègbò tó ṣe wípé ó ní iye ọdún tàbí máa lò láàrín pé ẹgbẹ́ ó ti ọdún ó ti lọ́dún ti ẹ̀pẹ́ ni rárá bàbá àwẹ̀ rẹ̀ wà lórí ipò tí ikú ni ó lànà lọ́wọ́ Dáúdà alayhi salatu wa salam ó lo ipò ọba kù ó sì kú tó ọmọ rẹ̀ ṣùlẹ̀ máa ń lò dépò lẹ́nu ẹ ọjọ́ tó lọ sọ ọlọ́run ni wọ́n làkọ́jú fatanna Sulaiman àwọn ọlọ́run ọlọ́run la lé kúrò lórí àgọ́ orí ibi títí ń darí ayé títí ń darí àjẹmí títí ń darí gbogbo la lé kúrò àwa fẹ́ lórí ẹni tí wọ́n ti ń darí ọwọ́ adé tí wọ́n ń darí òun náà ọwọ́ adé tí ń bẹ ní ìbùdó ẹni tí ò sí sáde wò àbádọ́gbò òdo ìgbà wa sáà ń bẹ ní kíláàsì ìlú ní ayé ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ àyà ń dáyé ní àmọ́ tí ń dáyé gẹ́gẹ́ kíláàsì ẹni tó ní ká wọ́n ní yẹn sáfà yé ẹbẹ́ ni ọba ìwọ́dí ìráyé náà lè tó ní gbogbo ọjọ́ fọ́ta ìwọ́dọ̀ ọ̀ráyé ayé mi ní mẹ́rọ́dọ̀ rẹ̀ tó ọlọ́run sáà kí ló dì nínú ayé ó ní ìdájá ẹni ọba aráyé láàrín ẹ̀dá kan yóò jà ọlọ́run kan àdéhùn bá iná náà lè yìí sọ́ra tó ṣùgbọ́n a orí oyè yẹn ọ padà síbẹ̀ ìgbà tó wá padà síbẹ̀ tó ó ní èrè ọlọ́run bá hábìlì láàyà mi rí aṣáájú mi ń bá a ẹnìkan àǹtàlì wà ha ìrẹ́ ọlọ́run ìwọ lọ́rẹ̀ o mo padà lórí oyè yìí lẹ́yìn tó ọmọ àti ọ̀hún ọlọ́run kò yọ mo fẹ́ lọ lásẹ̀nìkan kò ní lórí ẹ̀ wọ́n ọlọ́run ló lò tó lọ́rẹ̀ tó tọ́lọ́run kọ̀rá dánwò tó bá sájọ́já tó yà nínú rẹ̀ nílá alẹ́bí kéèyàn ní àmọ̀dájú nípa ọlọ́run ọ̀sọ̀nù láàrin mùsùlùmí bá wà nínú mùsùlùmí tí mùsùlùmí bá ní ìjọba kalẹ̀ ní bójú nílẹ̀ àwọn èèyàn wá tètè wá ara tàbí wọn àbí ìdí níye tí wọn ṣe sí wọ́n ipá àtẹ̀wọ́n bẹ̀ mọ́sálásí nìkan ní bẹ́ẹ̀ àwọn ọmọ jẹ́ wà ń bẹ̀ wọ́n ọmọ nǹkan mi ọ̀bẹ́ bá tiẹ̀ máa kọrin wúmi wúmi ní ẹnkọ yá àgbè yá àmì ẹnkọ òsì tó dáhùn gbogbo ẹ̀. wọ́n yẹ kọ̀ọ̀kan fúkọ yóò bá sàlẹ̀ fáwọn oníṣẹ́ gbogbo ẹ̀ àwọn irinṣẹ́ tó ṣe àmọ́ tí ń dákọ̀ ọlọ́wọ́ bàjẹ́ lẹ́wọ́ bà máa dákọ̀ nǹkan mìíràn bí wọn bá dá akọ rẹ̀ ń ti jó àwọn àbú bí ọba sáwọn àbú lé wọn jòjò wọn jò wọn jò pé kọ̀kẹ́ ń tọ́ náà wọn wà máa jó. àrùn ọyọ ọmọ ilé àtúnṣe pé gbogbo orin tí wọn kọ lẹsẹẹ kíní tó wà ní wọn ní àtúmọ̀ akọ. àwọn akẹ́kọ̀ọ́ sáyẹn bá ń tẹ́ kí wọ́n dídú kí wọ́n gbàdúrà fún yín bí ìtàwọn tọ̀ wọ́n gbàdúrà fún yín. ẹ̀yin mùsùlùmí náà lẹ́yìn ìfà ẹ̀wọ́ orí ilẹ̀ bí wọ́n pọ̀ sí kò sí gbàgbọ́ ní ọlọ́run kò sí yàn kéye àgbàgbọ́ àmọ́ kékeré tuntun tá a bá rí òun ni ó máa jẹ gàwa fún wa ọlọ́run bá ní mọ́fà àlùbáríkà sí tọ́wọ́ èèyàn bá tẹ̀ gbogbo tí ń bẹ lọ́wọ́ ẹ̀kọ́ kan ọlọ́run àbàlùbáríkà ẹ̀yà rúṣin ọlọ́run ẹ̀dá àgbà alẹ́ kí ló pàtàkì àmọ̀dájú nípa ọlọ́run ẹjá wo bẹ̀rẹ̀ sọ́ọ̀tù lùbákọ̀rọ̀ ọlọ́run yára ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يقين الله bá jẹ́ wá mẹ́ ọlọ́run bọ̀ bá tó láàrin ká àwọn tí wọ́n nígbà tí wọ́n náà ọlọ́run tí wọ́n nígbà tí wọ́n náà sọ kalẹ̀ fún ọ ọlọ́run ní wọ́n bí àṣírò tí wọ́n nínú tí wọ́n ní yàtí náà pọ̀ ọjọ́ ọ̀fẹ́ wọ́n ní àmọ̀dájú nípa ọjọ́ kan bẹ́ẹ̀ bá kò níbẹ̀rẹ̀ sọ́ọ̀tù bàkọ̀rọ̀ ẹ lọ ìbẹ̀rẹ̀ sọ́ọ̀rọ̀ sọ́ọ̀tù mọ́ ẹtù mú tọ́lọ̀ tó sọ́ọ̀bẹ̀ náà ọlọ́run bọ́ba tó lára ẹja sọ pé àlẹ́dí ilẹ̀ yòókù ìmú na sọ̀lá àtẹwà yòókù tó na zakata wàhùn bí àkọ́rọ̀ àwọn tó sọ pé wọ́n kírun wọ́n ń dá àwẹ̀ eléyìí ẹni kò wọ́n kírun wọ́n ń dá àwẹ̀ wọ́n sì ní èèyàn méjì lọ́wọ́ àtẹ̀rù àlùkìyàmọ̀ ẹ bá tó àlùkìyàmọ̀ àlùkìyàmọ̀ tayò àwọn ọmọ wa bá tẹ̀sẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ náà àbùdúrú ọlọ́run àbíjọ́ ọ̀pọ̀lọpọ̀ bá alìyàbí àmàdájú ní ohun lóhùn wọ́n pàtàkì fáwọn mùsùlùmí ó yẹ kí mùsùlùmí ó di ògiri tàbí kó di kùkù tí àìmọ́ yẹn ti máa wù ní a máa pè é tó yẹ fẹ́ ni tó bá di ara ẹ̀ lónìí ṣé ojú mùsùlùmí lọ́wọ́ àríbẹ̀ mùsùlùmí jáǹfì ìdínà sirata al-mustaqim jáǹfì sọ́ọ́nù ìjọyìn mùsùlùmí ẹ̀ mọ́nà ẹ̀bẹ̀ ẹ̀sẹ̀ ṣàdúrà màdà lọ́dọ̀ bàdàrà wọn. mùsùlùmí tó ṣe pé aláàmà ilẹ̀ tó ó lójú tìjú tí ẹni kẹfẹ́ nítorí rẹ̀ ṣàdúrà fọlọ́ tó a bá mọ sí ń bẹ lọ́dọ̀ sí ẹ̀ nínú àdánwò ó bẹ lọ́wọ́ pé ó tún wá gbá kàrí kalẹ̀ yóò wá yóò díjú yóò àmọ́ pọ́ńtọ́lé olóòtú láàrin ọba tó ń yẹ olórí tí ẹ̀jọ́ sì ń bẹ lára ẹ̀ abùkátà sí ká ní àmọ̀dájú tó yẹjú nípa ọlọ́run bọ̀ bàtọ̀ láàrin gbà ìgbà yẹn là láàmà ni wọ́n tó tó ìgbà yẹn lè sin ọlọ́run bó tó dúró lára bó ti ń dúró ìgbà yẹn lè sin ọlọ́run bó tó bí nítorí ẹ̀kọ́ máa bí fún wa ọlọ́run bó fèmí àti nípa àjùmọ̀ ní ẹ̀dá àdáyé alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́kọ̀ fọlọ́ ìkẹ́ ìgbé ọlọ́run kọ́lọ́ bá nípa muhammad sallallahu alayhi wa alihi wa sallam téèyàn bá pè ra rẹ̀ ní mùsùlùmí tí ọlọ́run ní ìgbàgbọ́ nínú la ilaha illallah ní wàá mẹ́tọ́lá tí wàá tù yé lọ hajj yé ń ṣe gbogbo ẹ̀ kí àyẹ̀kú yé nù àmọ̀dájú bá tó bá sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ tó ló ṣẹlẹ̀ báyìí ìyẹn lọ́pàá tó fi jọ́ jẹ́ pé mẹ́jẹ̀mú àkọ́kọ́ tí láyé ayé lọ́wọ́ tá à ń sọ lẹ́nu yóò fi lálàáfíà ọdún yẹn náà yẹn. ṣé gbólóhùn tó ń wí yẹn sọ́jà olójú. ṣé tó o bá rí nǹkan kan tí ó gùn ọ lábẹ́rẹ́ tàbí ló ń fi ọ lápẹ́ tó o dùn ó ti pé ọlọ́mọ bá yín nìkan náà lọ́mọ bá mi. ṣé wàá lọ́wọ́ dúró kí sùlámù ọ̀nà ti dùn èyí tí ìmọ̀ àdáwọ̀ kan ti máa bá àyàn láyé. irú kọ́lọ̀ tó wulẹ̀ kó gbé wá tí ọ̀bá kan náà rẹ̀ nìkan jù kò sírò àdáwò rẹ̀ sáàdáwò rẹ̀ wájú lọ nígbà ìsìn nígbà ìrọmọdé irú àìsàn ló fẹ́ abi àbíjẹbí àbẹ̀wò ojú àdáwò àbíjídá àwọn ẹlẹ́bí ọlọ́jọ́ sáadẹ́ńtì náà bẹ̀ wọ́n sàṣà nílùú kúlẹ̀ wà lọ kúlẹ̀ àwọn olùrọ́bì ìfàlà kúlẹ̀ àwọn olùbẹ̀rọ̀bì náà ti tọ́ba wu àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kò sẹ́ni tí ò lè wò sàmánú ẹ̀ lọ́wọ́. torí pé kì í sẹ́ni fẹ́ lójú òkú sí kọ̀ọ̀rọ̀ nìkan tó hùn tó yá máa wí. náà wàlákin dàkítọ́rọ̀ náà sì lára àdàbọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà méjì sallallahu alayhi wa sallam inú àdúrà rẹ̀ bí máa ṣe tó lálàáfíà ọmọ ẹlọ́dọ̀ àlùmọ́mù nàṣáyì ìmọ́mù tí ní ẹ̀dínà àgbàwá ó sì lálàáfíà alẹ́bàá muhammad sallallahu alayhi wa sallam nínú àlọ́mọ́ lánàá nínú ọ̀ṣíyá kìkà máa tàṣúlù níhi baynana wa bayna máa ṣíyá lọ́nà sàánù wa pín fún wa nínú ìpayà rẹ̀ àti ohun tó ṣe kúrò ọlọ́wọ́n bó lò láti fi ṣe jàgà láàrin àwa àti ká máa ṣe ọ sábẹ́ ìwúrẹ́ níbẹ̀ wà mí ń sọ áfíríkà máa túbà ìṣẹ́gun náà bí ìdánilẹ́sà ní ọlọ́run sàánú jẹ́ ká lè máa tẹ̀lé ọ jẹ́ ká lè máa tọrọ ìjọ lẹ́nu lélẹ̀ fẹ́ ṣe tá a bá mójútó àlùjọ́nà rẹ̀ sòsí là lọ ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fi mi àti wà mí náà di máa tó háwù bínú bí aláyínà mọ́sá ìbàdúnìyà ẹ̀ríkà ìyọ́nà alamada tó ṣe wípé tí àwọn mùsíbà ayé ayé bá dé yóò jẹ pẹ̀lẹ́ lójú wa àmọ̀dájú nípa ọlọ́run ni sáàdé òun bá dé báyìí yóò máa wògbé ọlọ́run ló ọba sá lọ ọ̀dọ̀ ẹni tí òun bá dánwò wà àdánwò sí wọ́n bọ̀ torí ọba pẹ́ lọ́dọ̀ àwọn àwọn náà wà wọ́n fi gbára

ẹjá àdìyànjú káníyàkínú nípa ọlọ́run káníyàkínú nípa ìṣọ́ ọlọ́run bọ́ bá tọ́lá àríkà tàníwà ìbọ̀rọ̀ nípa alẹ́ ní sọ́lá fún ọ̀sọ́lá ìgbà táwọn kèfè tí wọ́n táwọn lè tẹ̀lé lọ́pọ̀ táwọn lè ti lọ́rùn tọ́bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n sọ ìbọ̀rọ̀ yìí mo ní ọtọ́ ṣáájú ní fìlà

máa làkún látàn pẹ̀kọ́ tílẹ́jẹ́ sọ̀rọ̀ ìgbàtọ́ ti pé wọ́n sọ̀rọ̀ ẹrù ọpa Ibrahim wọ́tọ̀ máa ká fókùn ó ti dẹ́rù ayé bá olùsà tí wọ́n ń bì lọ́nà ó sì yọ mí àwọn ọkọ̀ àlejò náà bá ń bí yẹn ní ọbẹ̀ àfi ìtọ́ka jùnà wọn tó tóbi tó ti fọ̀wọ́n lẹ́ẹ̀bẹ̀ ìdáwọ́ jẹ́ àwọn tòfẹ́lẹ́ wọ́n pé sáńgbélé sí wọ́n ní Ibrahim yọ mọ̀ yẹ́ sọ̀rọ̀ ẹlọ́gbọ́n mọ̀ yẹ́ wá lọ́sọ́ ànábì wa Ibrahim alayhi salatu wa salam tó dé ó ní àà nígbà tí ẹ̀rọ a ní wẹ́rẹ̀ rẹ̀ lẹ́la ìpín kan ní kẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ owó báyìí fàyàlà ń kẹ̀bí ìrùn hàn ọ̀fà gbà hàn wọ́n yìí tó tóbi jù náà bẹ́yà tí máa yàn ọmọdé jẹ ọ̀rẹ́ àwọn jẹ ni alóhùn ìjà àlùyàn kòkó tó bá ẹbí wọ́n lè sọ̀rọ̀ ẹbí wọ́n lè rí ẹbí ní wọn ẹbí wọ́n lè rí àjẹ̀bí nípa ọlọ́run pàtàkì ẹnìkan kò ń bàjẹ́ wọ́n wá sẹ́dẹ̀ wá ń tó tàbí kó lójú wòrò rí kó bí àdéhùn kó lójú wòrò rí kó lójú nu yàrá rẹ̀ ẹ bá wù ní tó bá tẹ́kọ̀ọ́ kan ìwọ́n fi ọwọ́ tó lù láyà. ẹ lábàá yẹn arúgbó ọlọ́run bá ń bẹ̀ mí. àlìyàtí àmàdájú nípa ọlọ́run anẹ́bà Ibrahim alayhi salatu wa salam ó ní ẹgbẹ́ máa bá mi fi à ń kó olóhùn akọ́dé hàdà ó ní wàhálà àkọ́fú ìyàbí lọ bá ló dúró lẹ́lẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké ní bẹ́ńbì ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ ìsọmọ ẹ̀jẹ̀ tí wọ́n wá sẹ́jẹ̀ tí wọ́n wá tó ẹ̀jẹ̀ dìdì ló sọ́nà ẹ̀jẹ̀ dìdì ló kéde kẹ̀yà ìbá ti tẹ́ ẹ̀ wá lọ́dún mélòó kan sẹ́yìn ẹ̀ bàtà kan wá di mọ́sáàsì tí ń bu lọ tí ẹ̀ inú mọ́sáàsì náà tó ti faná wá sọ́dọ̀ ẹ̀ ọ̀pá ni. sọ́yẹ́dẹ̀ bóyá bẹ́ẹ̀ ti wà lẹ́dẹ̀ yàrá bẹ́ẹ̀ bá lọ́mọ ọmọ olókè pẹ́ẹ́lí mọ́sáàsì kan bẹ́ẹ̀ lẹ́dẹ̀ títà kó ń bu lẹ́wọ́ lẹ́nu wájú ẹ̀. ilẹ̀ bá lọ́mọ ọ̀hún àwọn kan ní àwọn òpèsè kó tí ń bú náà yìí náà rí olè dùà èyàn gbogbo náà yẹ mọ pò ní àjọ mọ pò ní bọ́lá ọ̀sẹ̀ mọ gan ẹ̀kọ́ bọ́lá ọ̀sẹ̀ máa aburú wọn pò ní ẹ̀yìn ọmọ pò ọlọ́run nìkan lọ́mọ àtàwọn tó tó mà. ṣébẹ̀ lọ parí sí. yọkí àmàdájú tí wọn bá ń bẹ lẹ́yìn náà pò ní òun wà lójú ẹlòmíì gbọ́ ni. nínú ẹni ọdẹ́dẹ́ inú ọmọdé kò rí orí níwájú mọ́sálásí ni ṣé ń kúná yàwó yàwó yàwó ṣé bá tó ń pè ń lọ́nà ọmọkùnrin náà tiẹ̀ náà àbí ọ̀pá rẹ̀ ọlọ́run wọlé tó bẹ̀rẹ̀ àwọn ìṣiṣẹ́ ànábì Mùsá alayhi ìgbà yá ẹni rìn sí àtẹ́lẹ́ ògùn kò ṣe ti wéra wọn wọ́n lé Musa àtàwọn èèyàn rẹ̀ bá wọ́n wá kú dìbò mi wọ́ wọ́n pariwo ìpè rẹ̀ Musa iná láwùjọ àwọn èèyàn yóò bá wa lẹ́sẹ̀ láàrin ká ti kúrò láti dájú àwọn tí a rí pélé má tájá tó mọ̀ pa àkúrò ńlò wọ́n ti wá bẹ̀rẹ̀ bí abẹ́ mi lọ́la kù. alẹ́ Musa ní iná màá ẹ̀ẹ́kan ilé ẹ̀mọ́ kankan ọlọ́wọ́ bá mi ń bẹ pẹ̀lú mi yóò fi mọ̀nà irú àgbẹ̀dá tí láàmù káàkà sí ní ẹ̀rọ gbẹ̀dáwọn ti fèrí kí wọ́n jí ẹnu wo bí táàkì ní sọ́lọ́lọ́ àárín ìwọlé ọ̀sọ́làmù wa kí wọ́n rọ̀ kiri ká jọ rọ̀ kiri ká áà ah! abúbáṣirí ní rẹ̀ ìlú àbẹ́bí sọ́lọ́ àlẹ́ ọ̀sọ́lọ́ sẹ́ni kan ni wọ́n bá wo kì àwọn méjìlá ń bẹ́ẹ̀ ọlọ́run ṣe kẹta. láàbẹ̀ ìlànà ìnà ọ̀hà mọ̀ sí ìmọ̀ bá ń bẹ ọlọ́wà mẹ́wàá. táàlẹ̀ mi wa. àìmọye obìnrin àyè nígbàgbọ́ ní ọlọ́run lórí ilé fún ilé ọkọ ọ fẹ́ ọkọ òun sí ọkọ tó ní ọ̀dà fún kò sórí ilé kò sí gbà ọlọ́run ti ní ọ̀dà fún sùúrù díẹ̀ báyìí náà ló kù kù sí. yóò àwọn ọgbọ́n mẹ́ padà ó ẹjá nígbàgbọ́ tó yàrá ń kí nínú ọlọ́run kájúwó dédé ẹjẹ yìí nìsí àti dáná ń bẹ ọlọ́mọdé àdáná ṣùgbọ́n lọ́pẹ̀ lọ́wọ́ wọ́n ti kó wa ń bẹ̀ bàbá wọlé nù bàbá sàlẹ̀ wọlé wọ́n ti kó ń bẹ̀ abẹ́ ìmọ̀jọ́ tó ti kó ń sàlẹ̀ lọ́kẹ̀ ṣùṣẹ́ ìgbẹ́ ibi kan ṣùgbọ́n bí méjì bàbá wọlé ẹgbẹ́ bá ti kó láwọn ogun kan tán àwọn ẹlẹ́ẹ̀kọ́ kan gbọ́dẹ̀ tó bójú náà bẹ̀rẹ̀ jẹ́ ìwọ náà wà á ní èdè wọ́n fún ìgbàlẹ̀ wọ́n fún lókè àti ìmọ̀bẹ́ wọ́n tó fún láti lójú àwọn àdúgbò ibi táwọn eléyàn wà ìlànà sáà náà lẹ́yìn ọdún mẹ́wàá sí ìṣòro ìlú wọn láti wò àdúgbò ilé àwọn wà gbé ọlọ́dọ̀mọ yẹn tó kù sáànà yẹn ìgbè làwọn ọmọ wọn ẹwà adakọ ẹgbọ́n tó wọ́n ní ẹ̀sìn ìlọ́mà lónìí ẹ̀sìn ẹjẹ́ kẹ́sì Islam yóò yé wa dáadáa kálámà dájú pa rẹ̀ kájú ọlọ́run kálámà yìí wọ́n lè bá dásáyọ̀ àti tèmi àti tí àyọ̀ lọ́wọ́ bó ti ẹ̀dá sí. ẹ̀dá ní o dédé mẹ́rin bá fún ká sàṣẹ àyẹ̀kín tó bá fẹ́ ní èèyàn lé ní àyẹ̀kín pẹ̀lú Islam tí o bá kẹ́kọ̀ọ́ pa ẹ̀ tàbí tí wọ́n ló ṣe ní àmàdájọ́ kan tó ní mọ́. ní a bá sọ fẹ́ lómi pé two plus two ó lè di two. tẹ́wàá ní two ni yóò ní two gbogbo ní ìwà ṣe two. ó lè dààmú wọn lójú. ṣùgbọ́n wàá sọ bá kẹ́kọ̀ọ́ pa ẹ̀ lọ́dọọdún àtàwọn ẹ̀kọ́ mi àtàwọn ẹ̀kọ́ mi ti kájú fún wa náà kọ́ tó yé wa sáàmù tó dé bẹ́ẹ̀ bá dé báyìí báyìí ló ṣe lẹ́nu ìbá gbóhùn mọ́tò yóò ní nǹkan báyìí ní ṣe bẹ́ẹ̀ bá lọ kẹ̀jọ́ ọmọ ṣe ẹ̀kọ́ ló kọ́ níbẹ̀. bẹ́ẹ̀ lómi bọ́ bá sọ kíní kan lónìí bẹ́ẹ̀ kọ́ tí ẹ bá ti wò bẹ́ẹ̀ náà lẹ́bà ẹ̀kọ́ ló kọ́ débẹ̀ ìjà akẹ́kọ̀ọ́ pẹ̀lú ìsìlámù tí wọ́n ń sọ ọ́nà tí wọ́n sọ náà ní wípé ẹ̀kẹ́ ń sọ náà ní àwọn ọmọ ń pàṣípàmù wọ́n kàn bá wọn síbẹ̀ ní olóko lásán náà bí rárá rárá ẹ̀dá àgbàjá akẹ́kọ̀ọ́ ara tí a fi ń máa bí fún yẹn kí máa ràn yàn lọ́wọ́ láti dúró sọ́lọ́ láti ní ìtàwọn tó lè gbára lọ́lọ́ ọlọ́run jẹ́ àlebára lè ní ìdúró Akbar, Allahu Akbar,